وحورهم وقعدوا كل مرقد فإن كانوا أقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم أعوذ بالله من الشيطان الرجيم

فيكونون أموالا الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكذبون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يسمى عليها في نار جهنم فتكوى بها سماهم هذا ما كنتم لأنفسكم فذوقوا ما كنتم تكذبون إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يهدي فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده بلغ الرسالة وأدى الأمانة وترك الأمن على محجة بيضاء سيد مخلصا بارزا لا يلهث من منها اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى اله وصحبه اجمعين وبعد استغفر الله وبعد ọpẹ́ tọ́fún nílá ìfìsọ́sọ́ wà nígbà adáyọ ní káta ìyàtọ̀ tí a máa ń lọ pẹ̀lú. Wà wọ́n ti kọ́kọ́ àti ní ti àárá yẹn ṣe lórí aláàbọ̀ ẹ̀kọ́. Bàbá ti fẹ́ fẹ́ èèyàn kìí ṣe ọpẹ́ tó wà tọ̀ kìí ṣe ìsọ̀ ìṣàdáyọ ní Àtìní aláàbò tààrà lórí àwọn ìrìnlá rẹ̀. Ẹgbẹ̀ ilé ìrìnà ìpọ̀pọ̀ ìpọ̀pọ̀ ìpàdáyẹrí àti ìpẹ̀tọ́ orí pàápàá aláàlú. Sábà kìí ìrìnlẹ̀ nítorí ilé ìrìn. Nítorí pé ohun tó ti ìròyìn àlọ́ọ̀lọ́pọ̀ àlọ́ọ̀lọ́pọ̀ ìṣẹ̀dá ìyàmá rẹ̀ káwọnù mọ́ ní rọ́bùdánì fọ́lá wọn bá jẹ́ rọ́bù olúwa èyí nìkan ti sọ fún wa láti mọ̀ wípé Òun nìkan ló ní ìròyìn kọ́pù ìṣìká, òun nìkan ló ní ìròyìn ìgbèsè ìbáṣọ́ ìpọ̀ nígbàtí òun nìkan ló ní ìròyìn àkóso nípa ìpè ní kọ̀tọ̀ gbogbo ilé ìsinmi àwọn ìyá tó kó sí lórí sọ́nà tàbá ní aláhàmì ìdá ní ọ́fíìnà ara tó bá ìjẹ́ tí tó di àlọ́pù tààrà mọ̀ jẹ́pọ̀ náà ló lẹ́tọ̀ọ́ káyìnlẹ̀ lóòrùn ìrìnàṣíṣe ẹ̀yìn ní wà tó tó rọ̀ pé wọ́n yí ìyàn ọ̀nà méjì rí alẹ́ yìí nítorí pàpáyà tàbá bẹ̀rẹ̀ agbèrè yìí nítorí tàbẹ́gbà náà lọ ṣùgbọ́n kìí ṣe kó lẹ́tọ̀ọ́ sí nínú ìlú bí gómìnà bá dé ní ìsìn ẹnìkan ò sí ìkú láàrin wa tí wọ́n mọ̀ ní ìpínlẹ̀ táwọn ayé àkàndó wà lórí ìyẹn àwọn tí wọ́n fẹ́ kí wọ́n rìn wọ́n tó ní kí ni lórí ìsinmi <laughs> ṣùgbọ́n ṣùgbọ́n ọ̀pẹ́ ìlọ ṣùgbọ́n gómìnà tí ó ṣe gómìnà tí ó lórí ọ̀pọ̀ ṣàlàyé gbogbo ẹgbẹ́ láti wà ní pò ayé ẹ̀ẹ́dẹ̀gbẹ́ra rẹ̀ tí wọ́n fún wọn lórí wọn afẹ́ntúbáfẹ́ ìmú náà ìmú ṣùgbọ́n ọlọ́run aláà ẹlẹ́dàá wa ohun ìpínlẹ̀ tọ́ sí torí pé nígbà tó kún ṣe iṣẹ́ àwọn akọ́lá bẹ́ẹ̀rẹ̀ pé jẹ́pá ní atẹ́gùn ní ìgbésà wà lábẹ́ ìlú àwọn akáàbẹ̀rẹ̀ tí jẹ́ ká ní pẹpẹ nílẹ̀ Yorùbá wọ́n fún àwọn ará Amẹ́kà ní ara àwọn ará Amẹ́kà pẹ̀lú sọ iṣẹ́ ìṣàdáyẹrí àti àwọn ará Mẹ̀dínà àwọn tó lọ sọ iṣẹ́ ìṣàdáyẹrí dátínú ajíwà báwa mẹ́jẹ̀ kó wà Amẹ́kà bí wà gbogbo ayé fún wà ní sọ̀lọ̀lọ́wọ̀ bá sọ pé bẹ́ẹ̀ bá jẹ méje lójúmọ́ ṣùgbọ́n gbogbo tí yá àgbà tí ò ní wọ́n sọ lọ́pọ̀ ní ojú láyà kẹta ẹgbẹ́ ìlú ájúwà yẹn lábínà yóò máa ń báyìí kò wá sí ní gbogbo ìkankan láyé ju kò sí mọ́ta wọ́n ń náà wọ́n tẹ̀ bá tí náà yóò ṣe pọ̀ àwọn wọ́n tún pé ilé ìpàdé

Èṣùnù làádẹ̀ ẹ̀kọ́ fún torí pé ọlọ́run fi ìbùkún sí wà sí àtìsí nìkan wọ́n bẹ̀ jú ọlọ́run tí ìlú fún ara rẹ̀ oògùn hypertension ewé rẹ̀ bí ẹ̀bá ló fi sí ààrùn bẹ́ẹ̀ jùlọ àwọn aláwọn ẹnìkan náà bí sáàmù tó torí náà ọlọ́run nìkan ni ọpẹ́ àti tó jẹ́ àdáni tó wá rúpọ̀ mọ́ bá wà ní ìbẹ̀rẹ̀ láti ṣe ní ọkùn ọ̀la táàrin retí bá fẹ́ wo ṣùgbọ́n nínú platform kan wọ́n fẹ́ fi àdúrà tó mẹ́ta nìkan tó jáde láyé ẹni náà mọ̀ rí ní kò fẹ́ ṣáàrù níjọ ìjọ pọ̀ láti lẹ́jọ́ jáde láyé táwà jáde wọ́n lọ sí ìtàkùnlá láyé wà láyé ìpínlẹ̀ àwọn tó lọ tẹ́kì ìrìnà láyé ìrìnà lọ àbẹ́kọ̀ọ́ àwọn pòfẹ́sọ̀ ti kú náà táwà jáde agbá kọ́ọ̀tù ìrìnà lọ́wọ́ wọ́n lẹ́jọ́

oníjàkadì jàkadì tó mẹ́jẹ̀ lọ rí wọn ìjàtọ́ ń gbára jù láti bárí àforí ọjà ọkọ̀ ń rìn mọ́ òjì ọkọ̀ kò síjà wọ́n wá bí rìn mọ́ òjì inú tó fi gbára jù láti bárí àforí ọjà Kéèyàn bí ọkọ̀ síjà dé pé wọ́n bá gbé ọkọ̀ kan lára wọ́n wá bí síjà wọ́n wá bẹ̀rẹ̀ nínú ọ̀sẹ̀ náà. Ó dẹ̀ àwọn alágbára ó dà báyìí àwọn èèyàn pọ̀ bá wọn lágbára báwọn alágbára tó wù kí ló dé tọ́lọ̀ wá ṣẹ́wà àwọn olóyè wọn bẹ ọ̀pọ̀lọpọ̀ olóyè ọ̀pọ̀lọpọ̀ nígbà ọ̀pọ̀lọpọ̀ bá dá ọ̀pọ̀lọpọ̀ àwọn olóyè ẹ̀ Táwọn yóò mú sí láàrín lágbàjáwà àti orílẹ̀-èdè wọn sáàpù sí ọ̀rọ̀ jáde Ẹ̀yìn tẹ́lẹ̀ lọ bá bẹ́ẹ̀ ti gbé jáde ọlọ́dún ìgbé. Àìmọ́ mọ́ bẹ́ẹ̀ ti gbé jáde òmìnirí náà lẹ́sọ. Bàbá bàbá bẹ́ẹ̀ sọ, ẹ̀yìn tí wọ́n mọ́ ẹ̀rẹ́ náà náà. Ẹ̀yìn tí mọ́ náà ń kọ́. Ó mọ̀ sí lágbájá òjò sọ́rọ̀ láàṣọ. Àdúgbẹ́ fún àlá. Ó wá jẹ́ kí ojú gbé nínú ọ̀nà ọ̀rọ̀. Ó sì gbé láti ọjọ́ bí ọ̀rọ̀ ọ̀sán rẹ̀ ní orí rẹ̀ ní orí tọ́lọ́wọ́n máa tọ́kùn àwọn ẹ̀wùsìn. Ànábì ní ìkú lè yá òun wà níta nínú ọ̀pọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ láàrùn láàrin ìṣẹ́ ìrọ́nà lọ́jọ́ ojú Nítorí àbù, lóòrùn ayà mẹ́ta la máa ṣàlàyé àbù mẹ́ta ní àbù mẹ́ta òyìnbó tọ́lọ́bá tí ó dákúrẹ̀ ìrìn ayà mẹ́ta àjà ní oríṣẹ́ àbà. Táàbá ti dára ní ó káàkó mẹ́bà rí táàbá ti báyà mẹ́rẹ̀ sàrí náà ní àgbòkó. Nínú sọ́ọ̀tù ìpàwó bá bá ń bá ọ̀tọ̀ lé pẹ̀sì nílé àwọn ìjùmọ̀. Sọ́ọ̀tù ìpàwó bá jẹ́ síra ilẹ̀ ẹ̀kẹ́rẹ̀ nínú àná. Áyà ẹlẹ́ẹ̀kẹ́rẹ̀ yé ní ọmọ. Àwọn ìjọba ní alẹ́kẹ́rẹ̀ ní ọmọ. Ìkàwé àwọn káàkiri ní láti ọjọ́ àjọ ilẹ̀ ní ààbà inú kẹsí orílẹ̀ ilé yàwó ìlú ayàmì ẹgbẹ̀ta ìṣàkóso láti fọ́ 34 and 35. أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إن كثيرا من الأحباب والرهبان إن كثير من الأحباب والرهبان ليأكلون أموال الناس بالباطل ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكتمون الذهب والفضة والمال ليالة الإيمان فبشرهم بعذاب أليم يوم يسمى عليها النار جهنم يوم يسمى عليها النار جهنم فتسوى بها جبالهم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتاكم الله Abẹ̀rẹ̀ pẹ̀lú lọ Allah, ọlọ́run ní jẹ́ Allah, àjọkẹ́ ayé àjọkẹ́ àdáàbìnà, ọmọ mẹ́jẹ̀ sí àṣẹ́ṣọ́kù láìlá ọlọ́run ní yá ẹni alẹ́gbẹ̀ẹ́ àmì ẹni onígbàtọ́ inna kàfíìrọ̀ nílẹ̀ àṣà dájúdájú àwọn tó pọ̀ tàbí ọ̀pọ̀ nínú àwọn alẹ́ àṣà àpàdà sàlàyé ìlú bí ẹ̀kú àwọn abòfin àwọn yẹ̀bú títí wà rùn àti àwọn olùfọkànsì tàbí àwọn adáàyètò ìyàsọ́tọ̀ iná mọ́jú àwọn ará láyá ìrìnà àmúwádà wọn a máa jẹ dúkìá àwọn mẹ́rin ìbáàdì níjẹ̀ ìbàjẹ́ tàbí ní ti rọ́ wọ́n yà tó ìlú ní àánú ìtàkùnlé láà wọ́n sì máa ń lójú ọ̀nà ọ̀rọ̀. Wàlẹ̀rí náà yẹ ti yẹn sùn ní ìdáhàbà wọ́n lọ sí ọ̀dọ̀. Ẹ wá rí àwọn tí wọ́n ń kó yọ wúrà, àmàtí góòlù, àti fàdákà wà láyọ́ ìkùnà tí wọ́n kùnà ọ̀kan ọ̀kan àméjèèjì yìí fi ìsàkùnà lójú ọ̀nà ọ̀pọ̀ sábà ṣe ẹkún wọn nínú àdáyé ìyá kan àbí ní ilé lẹ́ta ilé ìlọ́kúláwà mẹ́rin. Bàbá wa wọ́n kọ síra Aisharu Tafa sí ilé ṣíkú. Aisharu Tafa sí kàláàrí kàrí ìkàdé. Ṣéèkì wa Abdullahi Jabir Jabir رحمة واسعة فأنا بجال العيون مدينة لصمه وكيريا عجماء الجزائي ṣùgbọ́n mẹ́dínà ní bàbá yóò kù sí látọ̀ lójú bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ mẹ́dínà àgbàbá àti mẹ́dínà lápàdà. wọ́n ní lẹ́yìn ìgbàtí ọlọ́wọ́ bá ti wọ́n wà lé sí i ìbáṣọ̀tá àwọn yẹ̀múdí àti ìsọ́rọ̀ tàbí ọ̀tá àwọn yẹ̀múdí àti ìsọ́rọ̀ tí wọ́n ṣe ní láàmù ìmùsùlùmí bí ẹ̀sìn Islam àti ìmùsùlùmí wà á iná omi ìlú na dáwọ̀ wà ábàdàn ìgbà èrògbà tí wọ́n ní èrògbà pé kó máa lọ bẹ́ẹ̀ láì dáwọ́ dúró ìtùfà tí wọ́n máa ń rò sáà nínú ọkàn wọn gbogbo ìgbà láti lẹ̀ wọn ò yé èrògbà míì èrògbà ìjìnlẹ̀ wọn ẹ́ wọ́n tàlérò gangan fi à èmì èmì orin ìtùfà àánú ìlà ní àfààní tí wọ́n pa iná ọlọ́run pẹ̀lú ẹnu wọn ẹ̀gbẹ́ ọ̀jẹ́ ń bá Ẹgbẹ́ wọn máa polongo wípé ẹ̀sìn ọlọ́run ní ṣẹ́sìn. Dákàrọ̀ tààlà na wúwa ìṣàrọ́pẹ̀ wà ní àtà nílà àdínáwó máa ti jùn láhàmàláwó ìlà lèmáàdì wà rí àpá wà ápùbárọ̀ lè Ọlọ́run bá lè jọ ogun Brunei ogun Rúd ìwà báwọn yẹ̀wú di màtínà tí wọ́n kù nígbà náà àti ṣàlàyé ọlọ́run wá mú tó jẹ́ ìtọ́ka tí ò rújú wá lórí pé àwọn yẹ̀wú di àti nàbára pàápàá àwọn olórí wọn máa rí ìjú ni ayé ló kúkú láyà wọn ayé ni wọ́n kà ayé ni wọ́n pẹ́ lé láàárínlá àwọn bákò lé kankan kan fún wọn ní ìlàlẹ̀ náà àyàfi dúkìá nìkan wẹ̀ owó wàrí ààbà tí wọ́n jẹ́ olórí wọ́n sì máa jẹ gàbà wọ́n máa jẹ lórí wọ́n sì máa tó jẹ àwọn ìdí ìyẹn tọ́lọ́mọba nìkan ọ̀la ó wá fún àwa mùsùlùmí ní kí ni ní òun nípa wọn ìdíṣe ìṣẹ́gun sí bàbá wa jábẹ́rù àbúgbàkì jábẹ́rù ẹ̀ta nírì inú ìṣẹ́ ìfọ́síwọ̀n wọlé síra àyà Ọlọ́wà ní ya ayé ọlọ́lẹ́bí na àmànà tó ẹgbọ́rọ̀ lẹ̀ fi ń gọ́ ẹgbẹ́ ti ní ilẹ̀ ti bá lẹ̀ lókè ara ọ̀. يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان الأحبار هم علماء اليهود àwọn làwọn àfá àwọn yẹ̀wúdì àwọn náà pè ní àkàkà jámọ́rù ní ọ̀pọ̀ ní ẹ̀kúrà haburu ni mufrọ́dù ìgbúra ẹgbẹ́ àbúláìfún àbáṣọ́ ni haburu ìgbúra color of this woman òsìsí tó bí jẹ́ ẹjú dáadáa sí ti ṣàdúrà Allahumma fàtí òkùnkì wà àìlẹ́fún òtùtàkìlá ọlọ́pàá ní fún lágbòyí ẹ̀sì sáàni fi ìmọ̀ tó máa lè kúrò ní àdọ́bìnrin ìlú ṣàdúrà ẹ̀fà àbẹ́sìn àbá ọ̀sán yẹn. Èkejì, ó láǹfààní láti kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn àti kùránì lọ́dọ̀ àwọn àgbààgbà sàábé tí wọ́n pọ̀. Ali ibn Abi Talib, Umar ibn al-Khattab, Uthman ibn Affan, gbogbo wọn ló bá láyé tó sì jọ méèké, ó tún wọ́n bá wọn kójọ kódà nígbà tí Umaru ń ṣèjọba, ó wà nínú àwọn tí Umaru náà bọ̀rọ̀ jọba lọ, abẹ́ ṣe báyìí tí ó bá mú àbúrò àbá. Àbúrò àbá zòrí ọmọ ọdún mẹ́tàlá lọ́gbàdá nàìjíríà débi pé àwọn àgbàgbà náà wọn tàbí fẹ́ máa níkùn sínú pé ewó ní ọmọ jó ní sí àmírù tó máa ń sọ pé bó wá jókòó táwọn àgbàgbà bá ń sọ̀rọ̀ ó máa rúnà kọ̀kọ́ bù wá fẹ́ iye wọn wípé ọmọ ẹ̀ ó kéré ni ṣùgbọ́n kéré ṣe ní mèjì bá díẹ̀ kíkéré lábẹ́ kéré ṣe ṣe ní mèjì bá díẹ̀ adìẹ̀ ó ní òmìnira abẹ́rẹ́ kékeré sí láta Téèyàn lè ti ṣe ìró òṣojú, ṣe agbádúgbúlúgbú ní ọlọ́pẹ́, lẹ́ndì lé ti ìró òṣojú ló ti kéré tó àkéré yóò. Ó mọ̀rù wá ní níjọ́ kan, ó mọ̀rù wá sọ, ẹ̀yin sàábé ẹjọ́ ìdájá àìmẹ́sùrù lọ́ọ̀dún mọ̀sípàtì sílẹ̀ gbà kí ní ìtumọ̀ rẹ̀ kálùkún sọ pé tàbí ó gbogbo wọn sọ tọ́lọ ní àbúrà ìbúnà àbá kí ni o mọ̀ kí ni ìtumọ̀ ayà ìlú kí ni ayà ní sọ súra ìṣẹ́lẹ̀ sọ o wà ní kò sí sí ìdájá à ń sọ fún ànábì jù pé ọjọ́ ọkù rẹ̀ ti súnmọ́ pẹ̀lúkọ́lọ̀ ní ìdájá ànàsùnlọ́ ìwọ̀n pàtì tó bá rí ìdájá nígbà tó ورأيت الناس يدخلون في دين a أفواجا àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí kó sínú ìjọ ẹni ní Islam afuwaja afuwaj ó tún ju fáwùjù lọ níjọ níjọ fàtàbẹ̀ nígbà náà náà ṣàfọ̀mọ́ bólúwà rẹ̀ bí àhámùlì rọ́pì kó sì tún máa ń yí wàtàbẹ̀rẹ̀ fún ìjọ náà jẹ́ kàánù tẹ̀yí wàtàbẹ̀rẹ̀ فسبح بحمد ربك واستغفره Ọlọ́run ẹ̀ṣẹ́ ṣe tàrkìkì náà bí tàrkìkì wá sọ́fẹ́rẹ́ pé mú ìyẹn ló parí ẹ̀ wá àforíjì rẹ̀. Ìpàtọ́lọ̀ ní káàkiri máa tọrọ àforíjì ẹ̀rí kó ti gẹ́nà lọ yìí. Súnmọ̀rù ṣe ní gan fúnra mi ní ìmọ̀túnmọ̀ ní ìkó súra ìfún tọmọ ìṣọ́lọ̀. Jọ́nà ah, wàhábùrù ní gbogbo àyè àwọn tí wọ́n jẹ́ àlùfáà làwọn tí wọ́n ní mọ̀ sí à ìlọ́lọ́run wí ní àwọn Yẹhudi àwọn lọ́lọ́run kó kàwòrí tàbí lọ́wọ́ àwọn ni mọ̀háìmì àléhá àwọn ní ọmọ ojútó tí wọ́n ń ṣọ́ gbogbo àwọn Yẹhudi kọ́ ló lè ké kàwòrí tà tó ní ànábì wa Zakaria ti ń jẹ́ ẹ̀rọ tó tọmọ ọkùnrin láyé. Ẹgbẹ́ ńgbà tó ń ṣàlàyé ìdí tó ń fi fẹ́ lọ́mọ fọ́lọ́ tó fẹ́ kó fún lọ́mọ. Ó ní yàrí tò ní wàyárì fún ní àhìlì yàákùn. Yóò jogún ni yóò tún jogún ìdílé yàákùn. Kò sógún ìgbàtọ́lọ̀ ń fún lọ́mọ tí aláwọn ìyá ayá àyà fún ìkìta àbá èrùkúwà àókèkúwà ti ṣe bí ìrìnàbí ìrùkúwà ìkùwádìí ìrẹ̀ yá yá fún ìkìta àbá gbáṣíà náà mú ìṣúwà pẹ̀lú gbàgbàrà ẹ̀ ṣẹ́gbẹ́ lọ́lọ̀ ni àọ̀rí àọ̀ lábàbá ń ní àwọ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe sọ nínú sọ́rọ̀tùlù máa ìdá Súra 5, Aya 3. Ọlọ́ni, láwọ́lá ìyàmì náà fún mọ̀rọ̀ bá Ìjànà káàrùn-ún yẹ fún àrùn-ún. Ààbò lábẹ́ ìdí ẹ̀ náà. Aya àti àti aya ìsìtìrì ṣúra 5, aya ìsìtìrì ìgbẹ̀gẹ̀gẹ̀ ló kà ma bẹ́ẹ̀ lábẹ́ ìṣẹ́ náà. Wọ́n ti rẹ̀ ẹ̀ẹ́ والله أعلم بما كانوا يكذبون وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم الرشد لبئس ما كانوا يعملون لولا ينهاهم الربانيون والأحباب عن قرهم الإثم وأكلهم الرشد Yẹ̀kí sẹ́nà gáà ní àyàtò ìrẹ̀lẹ̀ kúrò sí àmẹ́sìsọ̀ pé yá hálà ìrìnà. Òyìnà ẹgbẹ̀rẹ̀ ìjẹ́ ìrìnà ìjẹun ìrìnà. Àìsànmúnà ní ìlà oṣù bẹ́ẹ̀ ní àkùnwà àtẹni gbogbo ìwà. Àìsànmúnà ní ìlà ìlà Oṣù bẹ́ẹ̀ ní àkùnwà àtẹni gbogbo ìwà ti dá bẹ́jọ̀ lórí èrò nínú ọlọ́run ọ̀kan ṣoṣo. Wọ́n láàá ní Wọ́n Agbábẹ̀ tó sọ kalẹ̀ ṣáájú títùrá lè tó lé oríta oríta sí ìjìlá. Ó ń dùn ní bí àmọ̀ nípa tàoríta, nípa àtúmọ̀ nípa ìjìlá, àtúnwà Kùránì. Ẹ́sì rí pẹ́wọ́ ti nílò nínú. Àwọn Mùsùlùmí, Kùránì yé wa yékéyéké. Èyí àwọn tún gbé lọ́wọ́ yẹn, àtúnmọ̀ ìtọ́kù mọ́ ọ̀dà lẹ́nu ká tó àtúndù kò wá ní ìjọbi kó ìra wa jẹ́bí ń papò wá jẹ́bí gbogbo ìdájú pé ìmọ̀ àmọ̀dájú ń bẹ fáwọn ẹni tó ṣòro bá yà rẹ tó bá lámọ̀ tàbí tó nímọ̀ tí ẹ̀sìn ìbẹ̀ ẹ̀fún torí pé ò lè ṣubú ẹni bẹ́ẹ̀ lọ́nà kò sí ṣubú náà ní ọ̀rọ̀ rẹ̀ kò sí ìwújú kò sí ṣàkíkù ní ọ̀rọ̀ rẹ̀ kò sí èméjì irú ẹni bẹ́ẹ̀ ò ṣe é sọnù ẹni tẹ́yàn máa ń sọnù lẹ́ni bá ò dáadáa àwọn làńgbè ní mo gbọ́ mo ọ̀rọ̀ mùsùlùmí sọ̀rọ̀ mo gbọ́ mo yà alìyàkínú pẹ̀bọ́ a mùsùlùmí lè ájìrì dáríkà tàwàkàrínà alàrọ̀bínà wàsàkọ́mùná alàdínì rẹ̀

jù bá lọ ní kùkù sí lọ́dọ̀ ọlọ́run. Ẹ̀nà ọlọ́run àwọn ẹni ọlọ́run ṣẹ́ ti gbé lórí ní láàárín rẹ́pẹ̀ ní láàárín ní ilé jìnà sí ọlọ́run ẹni ọlọ́run gbé jìnà sí ẹ̀rẹ́. Ọjọ́ ẹ̀rẹ́ bàbá bí ìjọba ń pè tó bá nàbí ìdínà sírọ́ọ̀lù ìmùsàfí sírọ́ọ̀lù ìdínà àná àmsà àríhìn ayé nínú ìdínà wàsùdìdínà wàṣùhàdá wàsọ̀rìhìn wàhásùnà ìlànà ìkan. Gẹ́rin lóòbí àríhìn ìdíta àwọn tó rí sí àwọn ìyẹ̀wò àwọn tí wọ́n sọ wípé kùlúùbù nà ìdìbò ti bu ọkàn àwọn gbogbo tààrẹ ti ìjọmọ́ àbí mọ́sá gbogbo tó ń wí mọ̀ rẹ̀ kùlùmù nà kún ìdìbò ti bu ọkàn àwọn kò lè wọlé bí bóòlù ọgbà kan tí àti tí a bá kọlù tí ò bá wọlé náà yóò ṣe kò wọlé jáde nígbà tí bóòlù kọlé kò wọlé nínú ọdún kò lè wọlé àwọn ti wọ́gá wa fúrùfù lẹ́rù wọ́n tó sọ̀rọ̀ sọ́lọ̀

pẹ̀lú àwọn olùlọ́jọ́ ṣùgbọ́n wọ́n fi àwọn májẹ̀mú sí ìrànlọ́wọ́ tí ó sọ ní ìjọrí wọn ó lè gbogbo èsì bá jẹ báyìí yìí tán ó fi májẹ̀mú sí àmọ́ o tówó ìbágbọ́nú kan lọ́wọ́ ní yóò tún ti lè báyìí o wọ́n bá ń tẹ́lẹ̀ rí fún àwọn òtún wá mú ìní ìwà àwọn òtún fi májẹ̀mú sí ẹ̀rì sọ pé ẹ̀dùn bá lò owó yìí owó yìí o ẹ̀májẹ̀kú àwọn tí ń gbé ní ọwọ́ wọn wà ní ti ní orí kẹtẹ́lẹ́ ṣayé náà wà lórí gẹ́gẹ́ bọ́lá òjòjọ́ mi mọ́ láàrín ọ̀pọ̀ àṣẹ́bílé wọn torí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn àṣẹ́bílé wọn ọ̀rọ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ Àwọn tọ́lọ̀ fínú fínú ó wá sọ àwọn kan nínú wọn dọ̀bọ́ nínú sọ́lọ́sọ́ àárọ̀ àti tí ó pẹ̀lú kí ẹ̀rẹ́ yìí mọ́tọ̀bọ́ ọlọ́pọ̀ mọ́sọ̀ wá dọ̀bọ́ وجعل منهم القردة والقناديل àwọn ọlọ́run sọ nínú òun ni mẹ́nu ọ̀bìdà wàhúwà ọ̀bí àwọn èèyàn ilẹ̀ wá sí ìṣẹ́ wọ́n sì tọ̀gùtì mọ̀ndáà ìlà ìbà àdásílọ̀ pìkì gbogbo ẹ̀ tó bá pèsè sí kí wọ́n jọ́ sí fóun tọ̀gùtì من حكم بغير ما انزل الله yóò dáwọn àpá àtúkọ̀ ní ẹni tó ń dájọ́ pẹ̀lú tọ́lọ́run sọ̀kalẹ̀ tí ó tàbí ọlọ́pẹ́ tí pọ́blẹ́mù àwọn adájọ́ lọ́yà ọba àtàwọn àtàkà àti báálé ilé méjì ó ń dájọ́ pẹ̀lú tọ́lọ́run sọ̀kalẹ̀ Ẹ̀ẹ̀rẹ̀ àmọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ ọlá nílé, ó gbọ́dọ̀ fojú ọlá gbòrè máa lọ. Ìwọ́n náà mọ́ sí bẹ́ẹ̀ náà ọmọ mẹ́kù sáàbáhùn, ìyà tó yẹ kọ́ jẹ́ kọ̀ ní jẹ. Kò tí lè ju 7 years ago, ọ́ sí sọ pé kò lè kọjá 10 years ago. Ìjọba ilẹ̀ Saudi pa ọmọ ọba Saudi, àwọn ọmọ ọba wọn pa. Pẹ̀lú òfin ìbáyé tó wọn lọ yọ pa ò. Ó pààyàn. Gbà tó dé Ṣẹ́wọ̀n pé bí ọmọ adájọ́ pé ẹ̀jẹ̀ bí kúnnù ṣẹ̀rí àgbéjì adájọ́ ní máa ń sọ. Adájọ́ ó pe àwọn ará ilé ẹni tí wọ́n pa, àwọn tí ogún rẹ̀ tọ́ sí pé ìwò lẹ́gbẹ́ nínú mẹ́ta yìí. Ṣé ká dá alẹ̀ fún wọn lọ? Tàbí kó sanwó ẹ̀jẹ̀ tàbí kí wọ́n pa. Àwọn ẹni tí wọ́n pa nìyí wọ́n gbà ìjọba nígbà tí ó ti ní jẹ́ ọba Máníbí ní wọ́n lè ní ó ti fly lọ ló ìbò àríwọ́ ìgbọ̀n wọ́n lè mú kéèsì lọ́wọ́. Àwọn lọ́yà kan lè dé nìbí no case provision. Wọ́n pe lọ́yà kan ní kí ó ní Àjàyí. Ó mọ̀ nípa no case provision. Àmọ́ fèèrè ń dáwó lọ́wọ́ àti Ṣàjàyí. Ó tún fèèrè tàbí ọlá Tó bá fi lè ṣe no case provision parí, kò wọ́n sì ló ṣe rí àmì nígbè lọ́yà sí.

àwọn tí ó ń bọ̀ lẹ́yìn rẹ̀ lọ́gbọ́n pé kó olówó tó bá lọ bù wá náà yóò mú mi ó mú tí wọ́n lọ gbó lọ rẹ̀ yóò mọ̀ látàrí àwọn alẹ́ owó ní oúnjẹ tàbílòmínà máa sọ ní ìdí tó lè bá nǹkan ìyànjẹ́ yóò ní máa lọ ọ̀kẹ́ owó láàrín sí وجعل منهم الكلام àwọn láàrin ọdún nínú òkúrú lèbí lọ́dọ̀ ọlọ́run wọ́n sì ti sọ nù kó lè kú ọ̀nà tó ṣe dédé ilé ọ̀nà tààrà olùsàwọ̀ àìdájẹ́ àyà 61 ni mo ní kàyẹ̀ ìrìnlọ́sọ́rọ̀ tó náà ìdá 5 àyà 61 tó lẹ́fà jẹ́ sí ìrìnlọ́sọ́rọ̀ bọ̀ yóò dàbẹ̀ bá àti ṣe rí wà ìgbà ìjà bá wá bá ọ àwọn ọmọ bẹ̀rẹ̀ ara yìí ni wá ò ní ó sọ Wọ́n wọlé ọ ọ̀rọ̀ ìgbà tí wọ́n tún jáde tán ni ó dábọ̀ o sàlámàlẹ́ ìgbèrí sí wọ́n gbé wọlé òun náà ni wọ́n tún gbé jáde Nígbà tí wọ́n wọlé, wọ́n tún sálámà nígbà tí wọ́n jáde lọ ní pé wọ́rọ́ kan wọn, èmi ni mo lọ́kàn wọn. Aláàmù bí máa káàrùn-ún yá fún kí wọ́n fi pamọ́ sí ọkàn olùgbọ́n jẹ́ ìlọ́dún sọ́ọ̀fún. Gẹ́bí sọ́lọ́tí mọ̀nà ṣùkú látọ́lọ́run ọba ń sọ ìdàjá Àwọn ọ̀dábí tó bá dé, wọ́n dẹ̀lá, ọ̀dá àkíbà, bàbá wa, wọ́n mọ̀ wá rí mi, bàbá náà bá lọ ọ̀dọ́ bá tó tó tó tó fún àwọn ọ̀pá rẹ̀ gangan ní kí wò àwọn ní ọ̀sìn kí ẹ kọlu ní ṣáàbí ní kàlà rọ̀sùlùmá àwa jẹ́ ìpín ìṣẹ́ ọlọ́ọ̀rẹ́ ní ti pàápàá lódodo ẹ̀rí ìgbọ́n àdúgbù sáátà wọn ò bá àmọ́ sọ bẹ́ẹ̀ ọlọ́ọ̀gbọ́n rẹ̀ ní wọ́n mọ Gbàgbọ́ ẹ̀ ẹ̀rí tọ́lọ́wọ́ wà jẹ́ bí mo lé pẹ̀lú ọ̀rọ̀ wọn lé òkúrọ̀ ni wọ́n. Sọ̀wọ́n wọlé ní kéfè ìlú kéfè ní àwọn bá jáde. Wọ́n yẹ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀rẹ́ wà mọ̀ bí ìsùlú rí ní àgbà ó tó fi jù èyí ẹ́ lè jáde ọlọ́n a ti sàlàyé fún ní àwọn àmì wa èyí wọ́n sọ bí nínú kò bá kù lórí ọ̀rọ̀ tó rí sínú sọ́wọ́sọ́ àbí ẹ̀rù ìsọ̀ yẹn tàbí tó hù níwà èyí tó fi pamọ́ sínú bí ò gbé jáde burúkú èyí tó sì gbé jáde rí Yàtọ̀ òwúyà, nígbà tí dáadáa bá jẹlẹ̀ sí inú ìbànújẹ́ ò bá wọn, ṣùgbọ́n bí aburú bá jẹlẹ̀ sí wọ́n máa yọ jẹ̀jẹ̀ ní pé dáṣù máa yìí. Ìfẹ́ ẹ̀rin bá sídẹ́ǹtì sí kí eré àrùn gbèrègbè tó wá bó lẹ́gbẹ̀ẹ́ kan. يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يحلونكم خبالا أنتم ما عنتم قد بدت البغضاء من أموالهم وما تخفي صدورهم أكبر قد بينا لكم قد قد Fájátil bàbùdọ́ ọ̀rún àtùwà ìlì ìkórìíra, ìkórìíra ni bàbùdọ́ ọ̀nà àtù sílẹ̀ yẹn. A tún lè tún sí ìlú ó sì jáde látorí ahọ́n wọn. Èyí tó wá wà nínú wọn yẹn, àtìbà ó ju èyí tó jáde lẹ́rí yẹn. Torí pé wà làǹtàrùn àìjàlìyàwó ìwà láàrín sọ̀rọ̀ كنتم إنهم لضالون ولئن استطعت أولئك أموالهم هذا ليس لك من العلم ما لك من الله ومنهم ولا ولا Tàbá ní ló tún mọ̀ sòfin, já máa bèèrè lọ. Wọ́n máa tẹ̀lé ìpamọ́

wọn ò ní bẹ̀rẹ̀ pé ẹjọ́ só lélè nú wọ́n ẹgbẹ̀jọ́ tí ń fi èmi àti yẹ̀yẹ́ ní ó máa máa ní yọ ah! tó wá rẹ̀ ní wọ́n ń kọjú ọ̀dọ̀ wọn àdálò mo ní àwọn dọ́gbọ́n ṣe yẹ̀yẹ́ bá ń wa àgbà lóòrùn níbi ìrìnlẹ́ṣẹ̀ lórí ìbá. Ah! Olówó sí ìsí ìsànkì fún dádùn ìdí jẹ. Lọ́lọ́tún sàárì mún eré ni wọ́n pa wọ́n bẹ̀. Gbogbo tó bá ti jẹ́jẹ̀. Tẹ́ máa ń sọ̀rọ̀ òṣèlú nìfin bá ní ìmọ̀lẹ̀ kan láti òṣèlú tó lè ní gọ́ọ̀nà àti bẹ̀rẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kọ́ orí tí ó ọlọ. Ó làwọn Mùsùlùmí ń kọ̀ǹpẹ́ ẹ̀yọ́ ọmọ wa, èdè dájẹ́ politicians, ṣé Mùsùlùmí ó kọ́kọ́ wo bẹ̀ tí kèé ṣe ìṣẹ́yìn owó tí ó wọ́ gádó pronunciation kí ní London g-a-o-l ẹ̀mọ̀ pẹ́ wọ́n lè ló ń pè bẹ́ẹ̀ ṣe dá òlù ní àmìkò lẹ́yìn tá ló ṣe English bí ṣe goal náà ní wọ́n rí goal ó ní Yorùbá ló wọ gáló góòlù ni wọ́n sọ wẹ́wọ̀n nìyẹn ìdí Ṣùgbọ́n wọn ni ọlọ́run nínú sàárè rúrẹ́ sí ìdí àwọn rọ́ọ̀ṣì ọbẹ̀rin. Wọ́n ọmọ ọbẹ̀rin gbogbo Mùsùlùmí ẹgbẹ́ ọmọ ọmọ Mùsùlùmí tó bá wà pọ̀ jẹ́ Mùsùlùmí bèèrè. Bí èyí pé bí wọ́n ṣe máa ṣe ó yá Kọ́nà ẹ̀rọ yóò sì ní ìjẹ́ ìṣẹ́ wà ní ẹ̀kí kí ó máa ẹ̀jọ̀ṣẹ̀ kẹ́lẹ̀ ó pé orin tó gbá lọ́pọ̀ ìjọba ìjọba ìjọba wà ní ilẹ̀ ìjọba wọ́n lè tún ìlẹ̀ ìjọba. Ibi mú sí ìjọba wà ní ilẹ̀ ọkùnrin tó gbé ń pọ̀ sí. Ìdíjẹ́ ọkùnrin tó wọ́n ní ìjẹ́ ó sọ fún ipò mú lọ sí iṣẹ́ láàárọ̀ wá ní kí mú lọ sí ilé ọtí ìjọba ìgbà yìí náà lè gbà mú lọ sí iṣẹ́ kó ní dáńkọ bẹ̀rẹ̀ yìí. tó bá sì wà bẹ́ẹ̀ ẹ bá lọ àmúlẹ̀ ẹgbẹ́ inú kan rọra ká sí ibi ìkọ́nù yìí kò ní máa ń ṣe gbàgbàgbà báwo ni ẹ ìsàlẹ̀ òun lẹ́bẹ̀rẹ̀ àwọn máa wọ́ lọ bẹ̀ ní ó rọ̀ ṣì ní náà wà lẹ́kọ̀ọ́ àti òkùnṣòkùn Yorùbá sọ̀tá ìkórìíra iṣẹ́ tí wọ́n nìyẹn. Wà á fi òhun wà á kí ìhìmọ̀ sọ́kọ̀ àti wọ́n máa jẹ àsọ́kọ̀ nínú rẹ̀ ní rìbá. Nínú rẹ̀ ní kíni rìbá làánà lọ́hùn rọ́ṣí wà lùmọ̀ tẹ́ṣì àrẹ́bìnrin sọ bẹ́ẹ̀ náà dìbì ìpnà àmì. Àlẹ́bìnrin ọlọ́run ti ṣẹ́ ẹni tó ń fún ìyàn ní ìgbà ètò ìgbà. Àyà àti pé àwọn àfáà ní, tó bá ẹjọ́ wọ́n bèèrè ìgbà lọ́wọ́ èèyàn lérí tó jẹ́tọ̀ èèyàn tí ẹ bá fún wọn nígbà náà láàánà wọn ní báyìí. Ó máa ń ṣẹlẹ̀ ibi iṣẹ́ promotion dé tó yẹ kó lọ lẹ́gbùn sí gbogbo àwọn ìyókù rẹ̀ ti lọ ojú kan ló dáa máa jẹ́ náà wọ́n gbà tó kéèkẹ́ wá ní ojú akọ gbogbo lẹ́ta ayé ah, wọ́n ní a eh, wọ́n ní sọ́rì Kọ̀m̀pútà jọ́pẹ̀, wọ́n lọ kọ̀rẹ́kì sísẹ̀m ní nígbà tí àwọn ìṣẹ́ ìjìnà bá jẹ́. Tí wọ́n dè bá láyá, lẹ́gbẹ̀ẹ́ bá sọ fún ojú yálà ohun wọn ní bá sàmù máa ní ní sọ́ọ̀mù tó fún bá sàmù ó sì ní ìgbà rẹ̀ níbi. Láti fẹ́ ọ̀gá ọ̀rọ̀ ẹ̀ ọ̀ òkè ẹ ti understand ẹgbà lẹ́tà yìí mò ń jì. Ìyẹn àwọn abájú rẹ̀ yẹn láàárín ní sọ́ọ̀mù. Torí pé ẹ̀fọ́ náà ní tẹ́lẹ̀ nígbà tí wọ́n ti Ìkan nínú kà lónìí tó bá mi lẹ́rù gan-an mo ní máa bèèrè orí pé bèèrè ó pọ̀ lórí ẹ̀ pé tí mùsùlùmí kan bá rẹ̀ nìkan lọ́wọ́ ẹni tó ràn lọ́wọ́ yẹn wá lọ fún gbogbo lórí ìrànlọ́wọ́ tó ṣe gbé ìgbé náírùn nínú sọ ó wà nù kí lórúkọ bí ayé o tábìlì kàbáyì mo ti wá lọ wo wọ́n ti wá ṣe tẹ̀síwù rẹ̀ parí pé sọ́hìn tí mo dá mọ́ wò pé àwọn náà ń ṣiṣẹ́ ọ́fíìsì tí káyẹ̀sì èèyàn kan fáìlì ẹ̀kan tó bí ekúrukú kan lọ wá fáìlì yẹn pé tí mùsùlùmí kan kò wá ràn lọ́wọ́ lórí nǹkan tó ti wà ó bá ṣe nínú ìran kan nínú ìjẹ nínú inú èyí nítorí sọ́ọ̀tì bá bàbá wá lẹ̀ yóò bá ti sí àwọn tí wọ́n tẹ́jẹ̀ pé oúnjẹ èrú àbí ọ̀tọ̀ lérú tẹ̀rí oúnjẹ mẹ́bọ̀ <laughs> àwọn èèrí àábí làbí ìtàmà ẹ̀ká rẹ̀ ó máa lọ́dẹ́ gbogbo àwọn alẹ́gbẹ̀ẹ́ aṣojú ṣòfin olórí wọ́n gbé ètò ìṣúná lọ́dún ìyá bẹ́ẹ̀ ṣe ìjọba ìwọ́n ni tó sí tí wọ́n sí tó bá ti mọ́ tí wọ́n sí ṣíṣò súnà ẹ̀ wọ́n bá ti lè jẹ́ kò dá wọ́n sì wọ́n kò dá ìwọ̀n ló wà lọ lé ìlọ́wà ẹnu kan lé ìgbìmọ̀ àṣojúṣe ìgbé o wọ́n ti lè bá ilé ẹ jẹ́ kó ń gbé lọ́wọ́ alága ìgbìmọ̀ tó wà fún ìtẹ̀fẹ́ ṣe èyí ló làwọn ọmọ bá wá sọ ọ́ àṣẹ ìfìdí ẹ̀ṣẹ̀ aláti ó wà ní mọ́kàn pàtí ẹ̀ ní pọ́jẹ́ntì wọlé òun ló débẹ̀ àwọn òkátí nǹkan fún àjẹmánú ni lọ́dọ̀ sí wọn ọlọ́rin na dígítà na káàánú òkùnrin jẹ́ sí ilẹ̀ wá tó ọ̀tọ́lọ̀ bá sọ láọ́lá ilé ìgbé ṣe fúláàtì ní ìgbàmọ́ Èyí ṣe fúláàtì, kí ló ṣe? Kí ló dé? Kí ló dé? Torí pé inú bàlágọ̀ láọ́lá kan wà ti jẹ́ pé èyí kí táàtù wípé ìbáṣe wípé inú bàlábọ̀ ọ̀kan ní láúlá ọ̀kan wà táàtù pé ìbá ṣe wípé ọ̀kan wà táàtù pé èyí ṣe kí ló dé ṣe wọ́n nínú méjèèjì ní àgbà kí ló dé èyí ṣe ìtọ́já tí wọ́n béèrè lọ́wọ́ wọn ni lórí àkọ́sùsù ìbàlábọ̀ làwọn ẹ̀kọ́ tó ń kọ́ pé lókùn ti ti ta tàbí kéèkì lórí ìdí máa sún ní ìyọ̀rọ̀ tí ó lè gbé tọ́rọ̀ láti máa ń ṣùgbọ́n tó bá ti bíbí ìwé ẹ́rà àwọn dọ́kítọ̀ lójókò ó máa wù máa tàbá tó wá ní ìjà fẹ́ẹ̀tì mẹ́sì ìsáǹtì ó kàmù rẹ̀ ìwọ́n tó wá jẹ́ bí ìdìjẹ̀ ni yóò ní ẹni ẹgbẹ́ ìfowó lónìí can't understand that It is our field in education. We have the terminology for it. Terminology is the kí o ṣe wọ́n. Gbogbo jẹ́ kí máa béèrè lọ́wọ́ àpá. Èyẹ́ ṣe. Lọ́wọ́lá àwọn ni àwọn tí wọ́n jẹ́ àlùfáà Àlùfáà tó ṣe kọ́lá lọ́nà tí ó mọ̀ gbé káàkiri yóò lọ ṣiṣẹ́ ní orí ọmọ fún àgbà wàásù, orí ọmọ lọ́wọ́lé wọn lórí, lára ẹnìkan báyá orí ó lọ àwọn Yorùbá ní àwọn tí mo pè àwọn àlùfáà. Wọ́n kí ni wọ́n ń lọ àti àwọn olùmọ̀ wọn ìṣòro ìyà láàrin ní ní orílẹ̀-èdè Nàìjíríà ní pé àwọn àtúkọ̀ àwọn ẹ̀ ti lọ gbéra wọn dípò olùdó. Yóò wá jẹ́ káwọn ọmọ ìjọ́mọ̀ tí ó fi àwọn àmì ìfà àti ìjọba. Ìjọba tó ti kú sílá ní ọ̀pọ̀ àwọn Omi ti máa rò lódó. Gbogbo ẹ̀dẹ́ bá lọ sí ẹni bíjọ́ sọ ìfẹ́sì àbẹ́ẹ̀fẹ́ wà ní pure art ẹgbẹ́ ìfìlọ́sọ́. Ṣẹ̀bájà ń kọ́ sí ìfẹ́sọ̀ ọ̀rẹ́ fẹ́ ìjọba pọ̀ jù lẹ̀. Kódà tó bá kọ́ lò bá àwọn nǹkan tó bá jọ mọ́ bí àṣà òrìṣà ọ̀rẹ́ fẹ́ ìjọba pọ̀ jù lẹ̀. Wọ́n sọ, ṣàdúrà tó kú wẹ́ẹ́ wẹ́ẹ́ ọjọ́ ọdún àwọn ọ̀dọ́ lọ sọ lórí gbogbo àwọn ọ̀dọ́ kúkú mọ́ ní kọ̀ọ̀kan àwọn yóò tún wá máa ń sàlàyé.

Eh, capitalism sílẹ̀ tó tí àwọn àlùfà ṣọ́ọ̀ṣì Daniel sọ fún àwọn tó dá capitalism sílẹ̀ tó kú fún ìlú kí ló dé àwọn àlùfà ṣọ́ọ̀ṣì Daniel sọ fún àwọn tó dá community sílẹ̀ tó kú pé eh, tí ó ń sọ̀rọ̀ nípa engel mo fẹ́ gbọ́ngbọ́n ló sàlàyé ní germany tó ti ta phd títí gẹ̀ tó kọ ààrẹ ti orúfẹ́ sí ìgbà tí gbọ́rọ̀ lọ ìyẹn gẹ̀ gbogbo ìgbà tó kú náà tẹ̀sẹ̀ wá tó rẹ̀ jáde ó kúrò ní bond ìgbà tó kókì mọ̀ pé phd títí tó tó ń fẹ́ kọ yìí tó ń fẹ́ ti dé community jáde àti ìjáde wọn ò ní ọwọ́ nítorí báwọn àgbà àwọn ẹ̀sẹ̀ ní ọkọ̀ ọ̀fẹ́ gbà náà ní ìyá ó wá lọ sí ìlú mi pẹ̀lú ti lọ́kọ̀ sí ìdíje wọ́n ti wá fún un tó pé gbogbo ilé ìbò táwọn òyìn Europe táwọn òyìn tẹ́lẹ̀ ó kí níbẹ̀rẹ̀ yìí wọ́n fi ń ṣèjọba tẹ̀tẹ́lẹ̀ tí a bá ti ń sọ̀tọ́ fún sọ tí ò bá sọ́lọ́ ohun àwọn àlùfáà ó ìṣẹ́ tó tó di sí àwọn fúnmámi àbáwọn táà ń pè ní sẹ́kúlárì ìmàlíyà àwọn tí wọ́n wá sí wọ́n da gbogbo nǹkan yẹn rú ẹ̀rù ìdí ọmọdé àti ẹnu sàlàyé lélẹ̀. Ẹ̀bá lé yóò, àwọn ètò kan jẹ́ tó jẹ́ bẹ́ẹ̀ tó bá kàn Gbogbo pásítọ̀ àbùsùn yìí ṣe, ọ́dìtì àsóṣíà, ọdìkọ̀ ìlú, àwọn fọ́nì, àbáwọn ètò kan tó bẹ́ẹ̀ tó jẹ́ kí ìrọ̀rùn fáwọn aráàlú náà gbé kalẹ̀ yìí. Àwọn ìdájú láyé ọlọ́run, kí ilé ìfi tí wọ́n ti tàbí wọ́n wọ́n wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí àti wọ́n lo ìdí ọmọ wọn. Ṣé wọ́n lọ máa burú ní ilé ẹ̀kọ́ fẹ́lẹ̀ ọmọ ẹ̀sìn fọ́ ìjọ ọ̀pọ̀ ní ìfẹ̀kẹ̀ ọmọ ẹ̀sìn bí lẹ́sìn àmì olùgbẹ̀jọ́ àdúgbò ìdájọ́ tó pé kí wọ́n kó sí yẹn ó ní àwọn tí mo gbọ́dọ̀ ọ̀pọ̀ wá lọ fi kú sọ́jọ́ pé òun ní àti ìgbà ìgbà ìgbà tó ká lù Àṣìṣe lọ́rùn yẹn wọ́n wá ṣe ń bí pé kó wá fẹ́ da gbogbo ẹ̀ rárá àwọn olùsọ́fẹ́sì kò jẹ́ tó kí sí ẹ̀kọ́ ẹ̀ẹ́dì. Tó jẹ́ ìlú wọn lò náà ẹ̀ẹ́dẹ̀ káwọn fi ń ṣèjọba. Ó fi òyìnbó ìṣẹ́ alẹ́ báyìí tẹ́lẹ̀ o. Ìjọba lọ wà fún aṣọ wọn tí wọ́n wọ̀ láti báyìí báyìí rárá o. Ẹjọ́ ìlú ẹ̀rí pé jọ́jọ́ máa fẹ́ láti gbogbo. Tó tó wọ́n gbà ìṣẹ́ ọkọ̀ ni ò sí ìrí ló fẹ́ ṣe ní Jọ́nà lórí. Ṣé

ẹjọ́ tí jagun kí wọ́n máa ń pẹ̀kì ní èdè nígbà tí wọ́n yan àwọn àbábáyọ̀ pẹ̀lú léyìn sí ìtàkàkà ó kàn ní ìgbésù àwọn ọ̀rọ̀ yẹn lórí ìyẹn làwọn àpá àtiwà òṣè àpá àtìsùnmí àwọn kọ́ fáwọn èèyàn ìtàkàkọ́ pé kí ìjọba ojúṣe àwọn àṣìbáàbù àti ọ̀pá ìlú ìyẹn nínú ẹgbẹ̀rún ìgbà wáyé

Màmí ẹlẹ́ṣẹ̀ gbogbo àfúdá gbogbo ẹ̀lú lọ ní. Ìgbàlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tó ní àwọn àpá òkú kan sọ pé ajá èyí tààmù lẹ́kùn tàbí sí ẹ̀ láti lè rí wọ́n jẹ oúnjẹ ìlérí ẹ̀ tààmù lọ́pọ̀ sọ́rí lọ pẹ̀lú orí ajá ìgbẹ̀gbọ́n ní àwọn jẹ ara rẹ̀ dáàmù. Àbá, orí ìjọba tí wọ́n bá ti ṣe orí ẹ̀yọ́ ẹ̀tọ́ lẹ́yìn ẹ̀rẹ́ yóò máa wà ìfẹ́ yóò máa wà bẹ̀rẹ̀ sí ìlú ọlọ́run tó àpá. Ọlọ́run ọlọ́run ní kí ló lé fún ọkọ̀ fún wa lábẹ́ ìta máa ká Àwọn ẹni àwọn àbáà, ọlọ́wọ́ ní ṣe rí àwọn àbáà wòrò àti àwọn èèyàn jọjọ lọ́lọ́ ni wọ́n ṣe ìlàyà ọlọ́ṣàlàyọ́ ọmọ ẹ̀rẹ́ ọlọ́wà tí wọ́n mọ̀ rẹ̀ sí àrùn Níjẹ̀ ìrìnàjẹ́ àìmọ́nà ìyẹ́fẹ̀ ìlọ́wọ́ pàtẹ́ ní sùkú pìlẹ̀ sùkúù hmm. tí ó ṣẹlẹ̀ nígbà ayé Martin Luther tó ṣe Martin Luther King ayé akọmẹ́sí Amẹ́ríkà fọ́wù Martin Luther tó kọ tó kọ protest hmm? ní ọdún tí protestant láńsọ̀ ohun olùgbóyẹ̀ wa ó ní ìjọta ń sọ bàbá wa jẹ̀bá ìrìn nínú kíra àwọn olùdílé ọ̀rọ̀ ní ìgbà tó ń sọ pé wọ́n ń jẹ jíjà àwọn ìlú bàjẹ́ ó wá ní ó wá ní káàmù ìyàtọ̀ ní ṣèrù mẹ́rin omi yáyì òun tí ló fi sọ́rọ̀ fẹ́ kàájú alébù ó ní kàrọ́ṣùà wàkìtà bá ti sùkúùkì lè kò fọ́n very good sùkúùkì lè kò fọ́n ló má pè ní wọ́n pè ní indulgent yẹ̀sìrí catholicism sùkúùkì tí ó pè ní kò fọ́n that is being of forgiveness

Làbẹ́mi náà lọ wá ó lẹ́kọ́ mo ti mọ̀ tẹ́lẹ̀ wọn. Wọ́n ní kind of intelligence is a particularly well-known Catholic method of exploitation in literacy. Indulgence the a monetary payment of penalty which supposedly absorb one of past sins and or release one from poverty after sin. Ó sanwó lórúkọ́dé méjì ìran ló pín sí. Ìkan jẹ́ partial, ìkan jẹ́ penalty. Eh? Fáṣà yẹn ìdìbò start of one punishment of something. Tó ẹgbẹ́ ìtọ́kọ̀ ààbọ̀ ni yóò rọ ẹjọ́ àwọn ìyá ẹ̀ka bóòlù ní lọ́kùn. Yóò rọrùn sàn. Indulgences yẹn ni àti pẹ́pẹ́ nígbà tí wọ́n lẹ́kọ̀ọ́ St. Peter's eh, Basilica of St ní Madina lérò. Wọ́n tún wá ṣe ìjọjẹ́ sí láti wá owó tí àti àwọn tí wọ́n rẹ́rà sí sí ìyá ni wọ́n ti kọ́ dá kí eh, mo pẹ̀lú ìlú. Chọ́ọ̀chì ni ìlú ti 150 years ni wọ́n ti kọ́. Nígbà tí wọ́n rí pé agbára wọn ò ní fẹ́ ká nǹkan ìyá alẹ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí ìjọjẹ́ sí. Sọ látọ̀mọ̀ dẹ́jẹ̀ lọ́wọ́ lẹ́yìn ìdàgá ìwọ̀n ìlẹ́lẹ́ láti tó ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe nítorí ìrìnà lọ àti dárí ẹ̀ṣẹ̀ àdẹ́sùn ní àdẹ́sùn láti ṣùkúrù ìrìnà ṣe kì á sọ ní Omi tó wọ́n fi ń jẹ títà ìjẹ̀ níbi pẹ̀lú jẹ́ kí èèyàn lọ́pọ̀ ní ní túnbí Wọ́n lọ ń kúrọ́ fún wọn nígbé ṣàwọn bá ti lè foríjì ní báyìí ọ̀nà ní foríjì ní náà. Nítorí náà ìyàtọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ kọ́kẹ́sì ní ẹgbẹ́ kọ́kẹ́sì ní tó mẹ́ta ní wàlúwà lọ́dọ̀ ní wà lórí. Ibi tẹ́lì máa wà fún lóògbé orí ògbà ìgbè títí tó tó ti jọ pé. Wọ́n ní tó bá ti lè sọ owó yẹn láyé orí pápó náà tó ti kú òun pé nínú rẹ̀ náà ní ìdákẹ́wọ̀n wá o torí pé wọ́n bẹ̀rẹ̀ lè máa yọ́ lójoojúmọ́ lórí dúkìá tó ní àwọn ilé ìjọsìn kan bí oṣooṣù ní tó bá tún dá sáwárì ẹ̀gbẹ́ one over ten years ló bẹ̀rẹ̀ lọ inú àkáàtà ní ìgbọ̀nsẹ̀. Ó sọ ẹrú bàbá fọ́ọ̀tù àbẹ̀ àfọ́ọ̀tù ìjì lóko nǹkan àkọ́kọ́ tó bá kọ́ nílẹ̀. Àbíkà tó bá gbàṣẹ́ owó oṣù tó kọ́kọ́ gbà àkókò tó kọ́kọ́ rí ó lé dára nínú àwọn àjẹsọ tí wọ́n ní owó méjì ìlú òun àti bíi owó òwò rẹ̀ àti owó owó òṣè. Iye tó bá bí láti ṣèlú náà ní kò wú wá láti sọ bẹ̀rẹ̀ ọlọ́run pé kówó ẹ̀ dídá. Ẹgbẹ́ sáré wá mílíọ̀n ló láti ṣe bísíǹsì. Wàá tún ti wá mílíọ̀n. Ẹgbẹ́ ìkẹ́kẹ́ mo gbọ́ lẹ́sìn mo ń gbọ́ ọmọ báyìí ló dà lẹ́sìn lórí àwọn náà láti tó kó wọn dá wọn dá owó méjèèjì ó kù lé ẹgbẹ́ àwọn afẹ́ ẹ̀mọ́ Bẹ̀rẹ̀ àtúrú náà àbúrò àlàyé kí ní bá ń pè

Bí mo ṣe rí ọ̀lẹ́kà tí mo ṣe rí orí tí mo láti ṣe rí Tálámà tó ní tálámà lẹ́gbẹ̀ẹ́ tí mo lè jẹ dáhùn. Ó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ mú àṣòkú. Ó tó dáhùn tálámà. Lọ sọ fún lágbàjá ọlágbé. Ẹni tó tún mọ́ ìjọra ti ní 10 million. Ìwà bẹ̀rẹ̀

wàsọ́dù gbogbo tí àwọn ìlú ìpàdé máa Ọlọ́pùn àwọn ọ̀rẹ́ náà ṣojú àti àwọn ìrìnlẹ́ ọ̀rẹ́ àrùn ìgbẹ́jì ìrìnlẹ́ wọ́n jẹ́ ilẹ̀ ìṣúrẹ́ pé tó bá jẹ́ pé ìsìnkú náà mọ̀ tẹ̀síwájú. Bọ̀tálẹ̀ ilé tó tẹ̀lé ó sì kú. Ọlọ́run ti ní ọjọ́ pé ká máa ṣe ń ṣàlá sọ̀rọ̀ wa. Ká máa ṣe ń ṣàlá ọ̀lùsùnàm. Ẹ̀ka. Wọ́n lè dákúrú lánàá ìṣe ilé ní báyìí dáadé àmọ́dá. Ìyá ẹ̀jìnlẹ̀ yẹ́ Àwọn àgbẹ̀tùlẹ̀ ìgbẹ́kọ̀ọ́ máa ń fi kún pé ní ṣá àwọn àkọ́kọ́ kàmọ̀ nínú o ní ó yọ ẹ̀ṣẹ̀ pé àṣàdéhùn ló yọ o tó jẹ́ tó gbogbo àwọn bá fẹ́ jẹ́jẹ́ yìí ọgbọ́n kan wà táwọn àbá àkọ́ wa tí bàbá ń jídá lóòjọ́ táwọn èèyàn mọ̀ tó gbé bàbá ní ní ìṣàlá àwọn èèyàn ní ìṣàlá ọ̀rọ̀ mi nígbà bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ èèyàn ní tọ́lọ̀ bá fẹ́ òun ó gbé lẹ̀ àìgbélẹ̀ ọ̀rọ̀ òṣèlú ìtúwálẹ̀ ìrọ́ tó kọ́ lọ́dún ní ṣàlá orí ìwájẹ́ torí tẹ́yìn òfẹ́ àwọn mùsùlùmí tí ti yé wa pé tó ń sọ ilé ọmọ ọba fẹ́ òun ìgbélẹ̀ kò bá fẹ́ kò bẹ́ẹ̀ ọlọ́run ṣàlùwà káwa mùsùlùmí mọ́ wà kọ́ sí wọn ní ìlú wọn torí pé àwọn àmà sọ wípé àwa mùsùlùmí àwa bẹ̀rẹ̀ sí kọ́ wọn àwọn àfáà sí wọn lẹ́nu wọn wá ń kọ́ àwọn àjọ alákọ̀ọ́kọ́ ni àtàlápù Ṣé àwọn ẹgbẹ́ bí àgbárùbí, mẹ̀wárùbí, àgbárùbí Islam, ṣíkún àwọn ẹgbẹ́ tàbí wọ́n dìí dáadáa bí wọ́n ṣe wàhálà. Mẹ̀wárùbí, àgbárùbí Islam, àgbárùbí, àwọn ẹ̀yẹ náà wọ́n máa ń ṣe àsàlátù náà rí àwọn obìnrin wọn tó bá àsàlátù wọn tí wọ́n ṣe yẹn wọ́n máa ń kó sí lọ wọ́n máa ń kó sí ìjọ padà ọ̀nà fi máa ń kọ́ àwọn skúù ọ̀tẹ́ tí wọ́n fi ń san owó oṣù owó oṣù yẹn pẹ́ pẹ́ báyìí fún àwọn àpá ọ̀rọ̀ àbábù tí kò yé ní díẹ̀ kó tó di pé ẹni tó wà bẹ́ẹ̀ ní débẹ̀ àtẹ́tò kó fẹ́ tó ní débẹ̀ kó lóbi tó wọ́n débẹ̀ àwọn ìyẹn ti ṣe iṣẹ́ owó tí ẹ̀yìn ọmọ ìfún. Tí wọ́n mẹ́fà yọ ní pé, bàbá bàbá mi wá ń gbé lọ ilé ah, lọ yóò pé òun. wọ́n kẹ̀mí fáwọn wọ́n àmọ́ fi wọ́n jóyè. Ẹ̀sìn báwọn obìnrin wọ́n fẹ́ràn afẹ́fẹ́ yẹ̀yẹ̀ àbáwọ́kàrí ó bẹ̀rẹ̀ ìlànà láti ìyàwó ìjọ nínú tí àwọn àbúrò rẹ̀ sọ tí wà bá àwọn àlè fún àbá ẹ̀dá bí i fẹ́ yìí ní tó fi nínú àwọn ọ̀nà táwọn èèyàn ń gbà jẹ́ nígbà lọ́nìí wọ́n wà fún àwọn obìnrin yẹn wọ́n fún wọn ní ní àwọn ilé ìbò ní impression wọ́n jẹ́ kí wọ́n gbà pé táwọn ti ṣe àwọn tí ó ti lè ọlọ́run èyí èyí tó yẹ kó tẹ̀síwájú kí máa rẹ̀ sí ilé tó ẹni tí ó máa ṣe wà ní ìgbà ìṣàlà ilé ìgbìmí lọ́gbọ́n àtàlátì ẹ̀lẹ́ ìtòkò sí láti láti kò sí ọ̀pọ̀pọ̀ wá ní ìlú láti bẹ̀ ni wọ́n ti wá gbàdé ẹ̀sì prayer center ṣẹ̀bá àmọ̀ sọ́rọ́ ní ọmọ ṣe lórí òkè ìgbàgbé àtàláàkì ìgbàgbé àtàláàkì orí òkè yìí bàbá orí òkè bàbá ilé àwọn òṣèlú náà ti máa ń gbẹ́ ìṣà àwọn èèyàn tó ń ṣe àwọn nàgbàrá tí wọ́n ṣe tọ́nà sọ wípé ìsàrí ò ní ìlìkìsù ní wọ́n ń sáwọ mẹ́jẹ̀ ń jẹun ní wàlùdíwà tí ń sáwọ bẹ̀ yìí àwọn náà Ìjọba ọgbọ̀n Mùsùlùmí náà ti lọ dá prayer and silence ẹmọ́ ọgbọ̀n mi oríṣiríṣi bóyá jẹ́ ọ̀yàn rẹ mú olúwa ọ̀yàn ní Mo wà mọ̀ tó wà ní ọmọ ní ẹgbẹ̀rẹ̀

that is ló yóò fi wọ́n sọ jíjẹ àwọn ọ̀rọ̀ láwọn ọ̀rọ̀ àti ẹni ìgbà ìgbà ìlọ́jẹ nínú rẹ̀ pé ẹ̀rọ wáyé àlámà ní gbogbo ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ Gbogbo wàhálà tó wọ́n láti jẹ́ orílẹ̀-èdè olè òní jẹ àwọn alérò wà lẹ̀ jábọ̀ owó. Àwọn akẹ́lẹ̀ ìfẹ̀ ìgbèrè ọdún jẹ́ ìgbèrè àwọn ìgbèrè. Ìbákàṣẹ́ ìjọba lórí ìlú tí ó sọ, àmọ́ ó ní ẹni tó jẹ́ ní ọjọ́ bí ìwọ́n àjọ́sùn máa jẹ wà láàrin ọdún tó ní èyàn bí i yá ọlọ́dún àpọ̀lú ìgbì. Ẹgbẹ́ ìgbàgbẹ́ ìjọba ìlú máa ń bọ̀ Nítorí dápọ̀ ẹ̀fẹ̀ yóò dápọ̀ ẹ̀fẹ̀ ìgbẹ̀ ìgbẹ̀ ìgbẹ̀ ìgbẹ̀ ìgbẹ̀ láti dápọ̀ ó lè gbẹ̀ ìgbẹ̀ ẹ̀nà lọ lórí ìdájọ́ lọ ní àwọn ìgbẹ̀ náà. Wọ́n wá tó wá ìrìn ìrìn ìrìn ìrìn Orí ìtàlórí wà láàrín ẹgbẹ̀rẹ̀ ó ní ọmọ ìyá rẹ̀ ìjọ́ tó wò tó rú. Ìyẹn lórí tó lè yọ́. to punish you. I'm not supposed to that. What do you got anyway? No, no, I don't have àwọn olùgbàmì tó bá ti ṣíṣà pẹ̀lú ìrọ̀kọ́ wá pọ̀ kékeré lè fi sákàtù ọṣẹ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àgbègbè tó bá ti bẹ́ẹ̀ tó bá ti lára tó lọ sí lókè ìjìnlẹ̀ tó ní ẹ̀rẹ́ tó kó sẹ́yà tàfẹ́mọ̀ náà ní àmẹ́nà ìyàwó sí ìrìn àjẹ́kẹ́ ìtàbí ẹgbẹ̀rẹ̀ wọ́n ti ṣẹlẹ̀ lọ àwọn àparabalẹ̀ sí jẹ́ ẹ̀rẹ́ láì Ìgbàkọ́ náà bí i lọ́tọ́ sí ìdára ó bá ní òṣìṣẹ́ ìtàbí ọmọ wá tó rí wọn. Àbíkọ́ láti ọ̀pá ṣe ìròyìn dáadáa àti ìfẹ́ ara rẹ̀ lọ́wọ́ ìrọ́jọ́ ìrọ́lọ́wọ́. Àdúgbò wọn fún ní àwọn àgbọ́dé yóò yà jẹ́ ní abẹ́rẹ́, ní àwọn akọ̀ṣùn ìgbésẹ̀ sí wọn ẹnìkan Owó tí wọ́n fi di ẹnu níta àti nàìjíríà. Ó àwọn tí ẹni lọ́rọ̀ dáadáa ní wọ́n sọ mẹ́ wọ́n tó wọ́ ẹ̀. Fífí sábẹ́ náà owó iṣẹ́ ti ẹni níta àti tí wọ́n fi dọ̀rọ̀ lọ́wọ́ láì ọlọ́run bá ní Ìgbàtọ́lọ́run فويل للذين يستوون Ẹgbẹ́ ìpínlẹ̀ àwọn àti ẹni owó tó fi ẹnu mú káàrà àti Nàìjíríà, ọ̀dẹ́gbẹ́ ìrọ̀lẹ́gbọ́n ọ̀rọ̀ ìlú. 50,000 ẹgbẹ́ àwọn ìrẹsẹ̀ ìṣẹ́ Ẹ̀bí ìgbàgbọ́ pé mọ̀lẹ́kà ni òní bèèrè wọn lọ́wọ́ bí àkóso. Bẹ́ẹ̀ bá ti lọ́wọ́ wọ́n ṣe nà wá náà. ti kó ẹ̀mí ìjọ ṣẹlẹ̀ sẹ́lẹ̀ Yẹ́ṣàrá bí i dámẹ́rẹ́ ọ̀rọ̀ ìgbà. Wọ́n wá tún pé wọ́n lè tàbí ó gbọ́ fóró lẹ́gbọ́ yẹn. Láàrín àmì ìgbàmí ìgbọ́gbọ́gbọ́ Tàbí mo lẹ́yìn ló dára ìgbèrè tí wọ́n sọ. Ṣẹ̀lọ́pọ̀ ni wọ́n sọ. Wọ́n ní kí fóò kí ìyá ṣe àwọn ìbí ní ìsámàtà ìkọlẹ̀ ìlànà. Mo máa ń tàbí ó gbọ́ fóró lẹ́gbọ́ pẹ̀lú pọ́sùn pẹ̀lú ọdún kí wọ́n ń sọ́mọ́ owó kékeré lórí àwọn akọ̀wé òní ìgbòho ó sì ó jẹ ẹgbẹ́ sí àwọn ìrọ̀lẹ́ àti ìrọ̀lẹ́ àti ìgbàgbá ó pọ̀ púpọ̀ ẹ̀yí ló lè mọ̀ ìgbìmí lọ náà wọn lẹ́gbẹ̀ẹ́ ìkọ́ olóyè ìjẹ́ orí ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ìṣòro nínú rẹ̀ ní wò nígbà pápá nígbà tó mọ̀ sí ìdógbò nígbà ṣe ìdógbò nígbà nígbà ó wà ní ojú ìṣe tí àwọn sọ̀hábà àwọn tó ra wọn lọ́bá kékeré àti ilé wọ́n bá mi wọ́n bá parí omi ìkúrà wọ́n ṣe wá ìgbẹ̀ tó bá ti kà látàkùkà wọ́n ti wọ́n ti ṣe ìjọ ìyẹ́ wọlé. Bàbá sọ ni pé ọmọ ìyẹ́ wò ní ìgbẹ̀gbẹ̀ àbúkọ́ ọmọ bá wà fún ìṣòwò tó kàn ṣe àwọn ọmọ méjì tó ní ìlú. Wọ́n wà kó pàṣẹ àwọn ọmọ ìgbẹ̀ wọn ni wọ́n ti pa ní ìpàdé àgbàlá àwọn àkọ́sùn aláàrí ìgbẹ̀rẹ̀. Pàǹkẹ́rẹ́ ó fẹ́ pọ̀ ní ọ̀nà àìsàrẹ̀lẹ́ ìrúláríkà aláwùsá ní ìlàáṣì ìfàúnláríkà òmọ́lẹ̀ mọ́gbọ́lẹ̀ ọ̀nà àríkà ẹ̀rọ àbáwà àbáwà kí ló sábà fún ìjọ tàbídà Mustapha ó kò lọ́gbọ́ ní ìyẹn náà ṣe kí ìrìnà àlàújá. Mustapha ọ̀gá ọ̀gá ìwò ní mọ̀ àlàújá

bàbá yẹn ṣe láwọn tó ṣe òun àwọn tí ò sí ìgbàgbọ́ tàbí ó jọ́ pé òkà gbogbo ẹlọ́fẹ́ ṣe ìgbàgbọ́ ìjọba táwọn ìyẹ́ sì lọ ẹgbẹ̀rẹ̀ àwọn yóò lọ sí ìgbàgbọ́ wọ́n jẹ̀ fún àbákẹ́ ohun wọn jẹ́ ní láàpò ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ àti ìròyìn sọ fún ìwọ̀n àti àbá ìjọba ní afẹ́ ìjọba ìgbà bá kà orí pé wọ́n àrẹ̀ bàbá àwọn ọ̀pọ̀ ìjọ àpá àyẹ̀ ní ní ìlú nípa mímọ́ ẹni tí wọ́n ní òun mọ́ ẹni ẹgbẹ́

orí wọ́n mọ̀ padà dàrú ilé tó mọ̀ wá bà lẹ́rù àwọn tó tẹ́ ń jọ náà ìjẹ̀lú orí mọ́ sàmì kí ni wọ́n ti àwọn káàmù ẹgbẹ́ iṣẹ́ àwọn ah! ìpẹ̀lú gírí sọ́lọ̀ lọ́ọ̀bù àlejò àárí wàsánà wípé àwọn mùsùlùmí àlẹ́bí ní látàrí kàbùrù ọ̀sùnmẹ́rẹ̀ mẹ́kánà ìjọ́pẹ̀ ní kúta ẹ̀jẹ̀ ni ṣẹ́ǹkẹ́ ṣe bá ta ọfà ìyẹ́ kan wà jẹ́ mọ́ ìgbìyànjú ìgbìyànjú ìgbìyànjú èdè lárúbáwá lélẹ̀ ìdí ìdíọ̀mù ní ìbàdàn ní ìkọ̀pọ̀kẹ̀sì tó tàbí ìwọ̀n pa lú ẹ̀rí ápẹ́wà lòlú dásìkò ìkúta yẹn pé bí wọ́n ṣe ń ṣe yẹn gangan gẹ́gẹ́gẹ́ nínú oṣù kí ni lẹ́ẹ̀rùn kọlu al-yahudu wa nasara àwọn èèyàn jẹ́ yahudi àti nasara ló sọ ànábì ànábì ahmed salah látúmọ̀ sọ nínú ìwáyà mi ó ní pàmánì nẹ́ẹ̀sù nílá àbùdá a ní ó sì jẹ́nu àwọn èèyàn bí ò bá ṣe gíní tí ò bá sí àwọn èèyàn ó jà sí sọ aláàfin àtàbírù nínú tàṣàbù ìdí ìrìbí àbúwárí wa àwárí nípa ń sọ ní ìkìlọ̀ nípa ìmọ̀ fọ́ṣe wọn níbi ìsọ̀rọ̀ sí wọn àti ṣe bí wọn ọlọ́gbọ́sàánú wa nítorí gíní nítorí pé wọ́n ń jẹ dáríkà anáfíà kùlú na dúníyà bìbí wọ́n ń jẹ dúkìá lórúkọ ẹ̀sìn wọ́n ń fòókọ ẹ̀sìn jẹun wà mẹ́lẹ́ sí gbogbo wàríyá sọ́tùn Ìjọ́ wọ́n fi ẹ̀sìn ìṣíra ó tẹ́ jẹ́ wọ́n lọ ẹ̀sẹ̀ láti máa wà ní ipò òṣìṣẹ́ wà nínú ẹgbẹ́ ìjàmbá lórí àwọn ẹ̀sìn ẹni wọ́n lò gbogbo bí wọn ni ó sì wọ́n pa ya àkùnrúnà àwọ̀ aláhùn sí dáadé pẹ̀lú ipò tí wọ́n lọ fúra wọn sí yẹn àtààyè tí wọ́n ti wáyé wọ́n wá ń jẹ sí àwọn òṣèlú rọ̀ kámàkálẹ̀ àbárí ẹ̀kùnrin ولهم في ذلك فضل وهدايا وضرائب تجيب إليه ẹ̀jẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kẹ́ ìlọ́jẹ́ ìwọ̀n àwọn nígbà bẹ́ẹ̀bẹ́ẹ̀ What goes up is for God. What comes man. Lọ́wọ́ tí ó sínú tààgà sókè tààgà má tún ṣe sí ṣù tààgà yóò tó òkè ìgbìyànjú tó tó òkè ilẹ̀ nínú ọlọ́run tó padà ní ti mú ewé rẹ̀ ní padà ní orí. فمرنا ní òṣèlédè rí wọn wà ìdájú nínú orí gbogbo wọn wà gómẹ̀ àìsí nínú àlùbọ́dọ̀kọ́ láti síkàlì àtà wọ́n wá ń fẹ́ kó jẹ́ pé èkó táwọn wá tààyè láwọn wà ní àwọn ilé àti ìkáràkà àwọn ọmọ ọlọ́wọ́ wà á fara lọ́wọ́ ìlú ìlú pàtó. Má bẹ́ẹ̀ iṣẹ́ ọlọ́run tó dé ìgbàlẹ̀ ìyára sí ọlọ́run àlàyé bá ti وعرضهم الذل والصلاة وباءوا بغضب وقطع جبل عتيجة àti ìdílò rẹ̀ tó fi rọ́pò gbogbo àwọn ìgbàlódé àti àwọn àgbà àwọn ìgbàlódé ọ̀rọ̀ náà. Àwọn èèyàn ti ń gbà wọ́n ti gbà ìtọ́jú Àbáwọ̀ àti olóòmọ̀ àwọn àbáṣe rẹ̀ ìfẹ́ sàlàyé lókè ọ̀yà máa ń ṣe wòlí máa ń ṣe mọ̀lúbì ṣé òun wá gún mọ̀lúbì ẹ̀jẹ̀ wá sàn sí lára wọn àtẹ̀bà ló lé lọ́nà àtàríkà tó mọ́ bẹ̀rẹ̀ sí ẹ̀jẹ̀ yẹn rárá ẹ̀jẹ̀ mọ̀lúbì yẹn gbọ́dọ̀ tàbí rárá ní àtàríkà òní tó ó ṣẹlẹ̀ ní alẹ́ Ẹjá dáadọ́ ní ọlọ́wọ́ fún alágbòyọ́, dáadáa ọlọ́wọ́ ṣe gbáyé. àlékún dáadáa lọ sí ojú ṣáàlá àlá Thank you. Thank you. àwọn mẹ́tẹ̀ẹ̀ta Wọ́n bá ìrìn àti nígbà pẹ̀lú bá bí i àti àti ìgbà àti Wọ́n mọ́sí àti àwọn tó bàbá àlebà àlejọ́ ìlẹ̀rí tó àlejì sẹ́kọ́ndì. Kò sí tó burúkẹ ẹjọ́ ìlú, jẹ́gẹ́ bèèrè ní náà náà. Mo mọ̀ pé kí gbàwẹ̀ tẹ́lẹ̀ yìí tó tẹ́lẹ̀. Èsì tẹ́ bá ti bọ̀ ní màá fi dáhùn. Ẹni tẹ́ rí tó ń jù yẹ jẹ́gẹ́ bèèrè ni. Ẹ́ Mùsùlùmí ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ìjọ ìlú.

Olùmọ̀ iṣẹ́ wa táwọn ṣe ìlú, iṣẹ́ tó wá ti sàmú ìgbọ́dọ̀ máa ta nǹkan bá yà. Dàìbà tó tó gbé èèyàn bá lé ní, ó sì lásìkò àwọn ẹgbẹ́ ìjẹ́ ni wọ́n fi lẹ̀ pọ̀lọ́. Ẹni ìdí ẹ̀yìn ṣe ìṣẹ̀lẹ̀ ní òun. Torí pé kò sí náà ìlà kò sí àkòrò àgbọ́yé ẹ̀yìn lókùnká àgbọ́yé ẹ̀yà Ó ti fún ẹnìkan ní bàtàwà kẹ́mọ̀ àpàtàwà tàbí pàtàwà lọ́pọ̀ fátúwá tẹ́kọ̀ òmìnirìn Ó lọ́nà ìlú ìlú ìlú ìlú wá ní pẹ̀. Òun tẹ̀síwá ní ìrìnàrà àtọ́lá lọ́wọ́ náà. Gbogbo tó jẹ́ òkú ìṣẹ́ ẹ̀gbọ́n gbogbo ìgbà ìṣẹ̀kùn ìgbésẹ̀ ọlọ́run wọ́n wọ́n gbé náà ti bá ti bá ti bá ti bá ti gẹ́gẹ́ bí i ká bá ti kọ́ lẹ́yìn ìṣẹ́ àápọ̀. Ó ṣe ti bá nílé fún ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́sẹ̀ ẹ̀jọ̀ lórí ìlú ìjọ ìṣẹ́ ìpàṣẹ àdá. Títí ń ẹgbọ́ àtẹ̀yìn ẹjọ́ ẹjọ́ tó jọra wọn, ìlú àti òdà. Tó bá lọ sí ọgbọ́n ọ̀sẹ̀.

kó lè má fi òun a? yìí wọ́n wò yìí dáadáa olóyè tẹ́tí jẹ́ àwọn aláìní sọ́rọ̀ lọ́mọ táwọn

ẹ̀sìn Islam fún ní bùkátà sí ìlú àti bá a ṣe ń lo Obìnrin tó ń fọ́ ma lọ́mú, obìnrin kan fọ́ ma lọ́mú, ó wá bọ́ sí àsìkò ó wá gbà yẹn lórí ọba mẹ́tàlá ó wá rẹ̀ kò lágbára àgbà yóò mọ́ kò ní ìgbà mọ́nà yóò ṣe fi bí à yẹn lọ̀rọ̀ tó wọlé jù lọ sọ pé ọ̀rọ̀ méjì ló wà lórí ẹ̀wọ̀ àwọn àfá ìjà kódà pé gbúnà bá àti ìfẹ́ ní ní pé mẹ́rin wà dáadáa wípé pídíà ni ó ṣe yẹ pé yóò bọ́ aláìní ní àwọn ilé ọjọ́ yìí tí ò fi gbà àwẹ̀ yìí tó wá jẹ́ pé ó bá rẹ̀ mẹ́tàlá ká ní ọgbọ̀n àwẹ̀ àwẹ̀ yẹn kù mẹ́tàdínlógún 17 ó lè kó èèyàn 17 ìjọ lẹ́ẹ̀kan náà sí fún wọn lóúnjẹ wọ́n jẹ́lẹ̀ ó lè ẹjú kan náà gbọ́n jẹ́ àbí ó fún àwọn 17 lọ́pọ̀ fíjọ kan ó ti ló fún ìyẹn lẹ́rìí látọ̀dọ̀ àánà wọ́n nígbà tó kú bí èyí àtànà ti máa jáde láyé agbára òkèyàwó ó dẹ̀ pa àwọn èèyàn ọgbọ̀njẹ́ ó dẹ̀ fún wọn lóúnjẹ tó yíò wọn wọ́n jẹ àjẹ yóò yẹ ló ti ṣe àwẹ̀ ọdún ó wà nù ìgbòkù bẹ́ẹ̀nà tó bá dẹ̀ jẹ nìkan náà ló ń bọ́ fún ọjọ́ mẹ́tàdínlógún yẹn àwọn afárí ẹ̀ náà wọlé tó bá dẹ̀ jẹ́ àwọn mẹ́ta lórí bọ́ mẹ́ta yẹn mẹ́ta kejì níjọ́ kejì níjọ́ kẹta nàìjíríà mọ̀ lọ́wọ́ àrẹ náà ẹni tí ó lè bàrẹ̀ nínú ní ọ̀pá ó lè káwọn ìgbẹ̀rẹ̀ fáwọn ọ̀pọ̀ ṣe ìkìnà jìmùdí ní ọ̀gá nínú àwọn ọlọ́sà ló ń bẹ sọ̀rọ̀ pàtẹ́nìkan béèrè ìgbèrè orí chronic ulcer patient wọ́n ní tẹ́lẹ̀ wọ́n ṣàlàyé pé ní tí wọ́n kọ́ ní ṣe gbìyànjú sí ilẹ̀ nìkan bèèrè owó nínú whatsapp wọn ṣe káwẹ̀ tó bẹ̀rẹ̀ wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ wọ́n dé pé yẹn náà àbójẹ ọ̀gẹ̀dẹ̀ táwọn àbójẹ yẹn mo fẹ́ lo èdè tí wọ́n lò ní ọ̀gẹ̀dẹ̀ yẹn wọ́n ní kẹ́ rí mú ábí mẹ́ta ẹ̀kó blend ẹ̀kó fi míìkì sí tó bá jẹ sàárì tán kó mú tó bá tún fẹ́ sínú tó bá ti sínú tán kó tún mú sí wọ́n ní yóò gba àwẹ̀ yẹn kò ní sí ilẹ̀ nìsín wọ́n ní ìgbà tí ọ̀sà yẹn máa wọn ṣẹ́kì mọ̀ láti ṣiṣẹ́ lọ́dọ̀ ṣe gúnnù bá sì rí sáájú pé wọ́n jẹ̀ lẹ́sọ pé káwọn lọ ṣe operation pé àwọn dẹ̀ èèkẹ̀ àwọn sáàmì ó wà lórí ọ̀sẹ̀ ilé rí wípé àwọn ará ilé àwọn wá máa ń sáàrùn ṣe yẹ̀yẹ́ wọn lọ́lọ́ bá sílẹ̀kùn ọ̀sà tí ò ní ní problem bí wọ́n ṣe ṣàlàyé nìyàn tí ò bá wá wọ́ọ̀kì fẹ́ni yẹn bọ̀rẹ̀ jẹ́ kátráì tí ò bá wá wọ́ọ̀kì ṣẹ̀rí àṣọ wípé táwọn oníṣègùnlẹ̀ sọ pé ó gbọ́dọ̀ bá àwẹ̀ pẹ̀lú ìmọ̀ wọn ṣẹ̀rí àwa sọ wípé wàá lọ mọ́ bọ́ aláìní gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé mi tẹ́yàn bá lè ṣe oúnjẹ tàbí kò rẹ́ tó lè ṣe oúnjẹ fún láwùjọ tó ń gbé ṣẹ̀rí àsọ pé wàá mú múdù tàbí mọ́ yọ zakatù bìtìrì jákà múdù méjì ní fún ààwẹ̀ kan nínú oúnjẹ tí wọ́n jẹ ládùúgbò yín ṣó tí irú dábínú ní ìsìn èyàn ò lè yọ bá àwọn kan rò ní ò lè yọ fún mi tí bá fọ́ sí kàtìgórí aláìrí àwọn kan wà dábínú yẹn wọ́n ó gbà oúnjẹ ni tó bá lọ yọ bẹ́lò ní olóṣù kù jẹ́ ìbáwọn ìlú kan tó wọ́n oní ó yọ jù because oúnjẹ ló jẹ́ fún wọn tó oúnjẹ tí wọ́n jẹ́ lù àwọn oúnjẹ kan bẹ́ẹ̀ bí ìjọba irú lá fún tó bá jẹ́ ìgbà ni wọ́n inú wọ́n dùn débi pé àdíbàtàn àwọn irú eré àbí ìláfún ò ní fẹ́ lọ dáadáa wọ́n pìrìpá gàárí tẹ́lẹ̀ ó ti lọ ní ìdí ó ti lọ ẹ́ẹ̀ so ókè ọya àgbàdo ọkà so in tí à ń sọ ní pé àwọn ìyẹn wà á mú múdù méjì fún ààwẹ̀ kan so tó bá jẹ́ 60 ni múdù tí Tájẹ́ 29 yóò jẹ́ 29 times 2 58 múdù. Wà gbé fún ó lè ṣe fẹ́ nìkan dondo. Ó dẹ̀ lè pín fáwọn méjì. Ó dẹ̀ lè gbẹ́gbẹ́ nìkan kó ṣe bó ṣe rù ọlọ́ àlà. Tó bá rí aláìní, àwọn àfáà máa àwọn aláìní ó ti lọ fún òun. Tó fún rẹ̀ bá jẹ́ aláìní yóò jẹ. Tó bá tún mú aláìní ni yóò Ó dà lè fún pé èmi mú àbùrọ̀ máa. Ó dà lè fún ẹ̀ ń dírí kọta kó bá láì ní wá ń kọta ó ti lórí bébí ṣe ń pọ̀un náà sí owó jẹ́